هذا السلام والحمد ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí a sọ pé fún olúwa wa ọba aláàánú ọba aláforíjì ọpẹ́ ni fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ òun lọ́ba tí ọpẹ́ yẹ òun la gbọ́dọ̀ máa sọpẹ́ fún lóòrèkóòrè ní ìgbàkúùgbà lásìkẹsìgbè fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá ṣe ní àánú ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ ọlọ́ba ànábì náà kọ́lọ́ba ara lè ránṣọ́ abẹ́rẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí etí tó di ọjọ́ ẹ̀san eléyìí tún ni tírà tuntun èyí tí a máa gbéyàwó tí a korúkọ rẹ̀ ní sítàtù usulin azimah àwọn ìpìlẹ̀ mẹ́fà tó tóbi èyí tó ṣe pé a tún gbọ́dọ̀ mọ̀ àwọn ìpìlẹ̀ mẹ́fà tó tóbi tá a tún gbọ́dọ̀ mọ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn bisimilahi rahman rahim. من أعجب الأعجاب وأكبر الآيات الدالة على قدرة الملك الغلاب ستة أصول بينها الله تعالى بيانا واضحا لعوام فوق ما يظن الظنون ثم بعد هذا غلط فيها كثير من الأذكياء العالم وأقلاه بني آدم إلا أقل لقليل àáfàá ni pé nínú nǹkan tó yani lẹ́nu jù àti àwọn ááyà tó tóbi jù tí ń tọ́ka sí agbára olùkápá agbára ọlọ́run ọba ọba olùkápá òun náà ni àwọn ìpìlẹ̀ mẹ́fà kan èyí tí pé ọlọ́run bọba àlékè ọlá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run bọba àlékè ọlá ó ṣàlàyé yìí tó sì jẹ́ pé ó yí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ yé ṣùgbọ́n ọ̀pẹ́ kò jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn nílàákàyè lágbà ńlá ayé àtàwọn tó ṣe pé wọ́n lè rí àwọn pé lágbà ńlá ayé náà ọmọ ànẹ́bí ádámù wọ́n deviate kò débẹ̀ àyàfà wọn díẹ̀ nínú àwọn díẹ̀ àfáà wa ni pé alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpìlẹ̀ tó tóbi jù tá a gbọ́dọ̀ ní òun náà ni ikhlasu dini lillahi ta'ala wahdah la sharika lah bóò ni èmi àti ẹ bóò láti máa jọ́sìn fọlọ́hun lẹ́ni tó ṣe pé òun nìkan la fi ìjọsìn fún tá ní mọ́gbọ́n kankan pẹ̀lú ẹ̀ wa bayanu alladhi huwa ash-shirku billah àti pé bó o la ti wá fẹ́ ṣàlàyé ó sì fẹ́ yé wa ìdàkejì ìmọ́lọ́wọ́n ọba lẹ́yọ kan tá ń pè ní ìṣorogún sọ́lọ́hún ọ̀kọ́nù aksari alukur'an fi bayani hadha al-as tó sì jẹ́ pé tá a bá wo alukur'an láti bẹ̀rẹ̀ dópin lórí ohun tí alukur'an ń sọ púpọ̀ jù púpọ̀ jù lórí agbọ́n yìí ni ẹ̀ ń pé ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan ìmásòrògùn sọlọ́run ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan ìmọ̀mẹ́lòmíì ló ń papọ̀ mọ́lọ́run ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan ìfi ìjọsìn fóun nìkan ṣoṣo òun ni alukoran sọ̀rọ̀ lórí lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ́bá mú wá ìtàn àwọn ànẹ́bí tó ti lọ àtàwọn èèyàn wọn ohun tí ì parí ẹnu bọ́bá sì fẹ́ sọ̀rọ̀ kan fún wa tó fẹ́ jó yé wa ohun tí ó fi bẹ̀rẹ̀ rẹ̀ nu ohun tí ó fi parẹ́ nu bóò lẹ́sìn mọ èmi ọlọ́run ọba lẹ́yọ̀ kan tẹ́ máa fi sọjọ́sìn fún mi bóò lẹ́sìn jẹ́ nìkan tó yẹ pé jìnà sí gbogbo ohun tí àwọn èèyàn ń pè lọ́lọ́run yàtọ̀ sí mi ọlọ́run eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí kuraani sáré lórí bẹ́ẹ̀ni ojú ìṣẹ́ta nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúpọ̀nà tó wá bi kalamin yafhamuhu abladul aamah tí ó jẹ́ kí kódà ẹni tó jẹ́ aláìmọ̀kan táláìmọ̀kan rẹ̀ jìdò tí ó jọ gbọ́yé súnmọ́ lámà sọ̀rọ̀ alẹ́ akitari ọgbọ́ntì mà sọ̀rọ̀ ṣùgbọ́n o nígbà tó padà yá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n padà di ohun tá a dé bá wọn lónìí tọ́wájú jẹ́ pé ohun táwọn èèyàn ń ṣe lónìí àwọn òun gan ni wọ́n ń pè ní ẹ̀sìn àbáyé tó ṣe pé kìí sì ṣe ẹ̀sìn àbáyé kan ó nígbà tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn ó máa lóhun ní ẹ̀sìn àbáláyé ìbéèrè tá a sì máa ń bi wọ́n ni pé ànábì wa Adam aleyhisalatu wasalam ta ló sì ná ta lẹni tó jọ́sìn fún ọ̀sẹ́lẹ̀ ẹ̀kan tí ó sọ ìsọkúsọ lórí eléyìí àfi tí ó bá máa sọ ń pálọ̀ ara rẹ̀ wípé ànábì wa Adam aleyhisalatu wasalam ọlọ́run ọba nìkan ló fìjọsìn fún òun àtìyàwó rẹ̀ Hawa bẹ́ẹ̀ náà wá ní àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn nàbí ulọ́yì sheer bákan náà habila àti kọ́bílà àtàwọn ọmọ mìíràn nínú àwọn ọmọ ànábì wa Adam alayhi salatu wassalam wọn ò fìjọsìn fẹ́ni kankan àfi ọlọ́run bọ́ ọba àlékè ọlá títí tí odidi one thousand years tó fi rí kọjá títí tí ó fi di pé one thousand míì atúmú òun náà tún lọ kó tó di pé àwọn ẹni rẹ èyí tí ọlọ́run bá sọ̀rọ̀ nípa wọn nínú sóràtò Nuh tí wọ́n jẹ́ ẹni rẹ nígbà náà àwọn ẹni rẹ yìí márùn ni wọ́n àwọn ìjọ Nuh wọ́n kà wọ́n sí wọ́n pàtàkì wọn níṣẹ́ ni wọ́n wò pé bó la ṣe nígbàgbé àwọn ẹni rẹ̀ yìí òun ni wọ́n wò pé ẹ̀yà ajá gbẹ̀ èrè wọn tá a bá ti rántí wọn a lè máa ṣàdúrà fún wọn tá a bá ti rántí wọn a lè máa ṣàdúrà fún wọn gbogbo wọn sì gbà wọlé nítòótọ́ pé lóòótọ́ ni tá a bá ti ń rí èrè yìí a lè máa rántí pé lágbájá tá a bá ti rántí èrè eléyìí a máa máa rántí pé ah, tàmẹ̀dùn ó mà ti fayé lẹ̀ a lè máa ṣàdúrà fún un ó jẹ́ wọ́n gbẹ́ ère wọn lódodo nígbà wọn gbẹ́ ère wọn tán àwọn tí wọn gbẹ́ ère yìí àníyàn táwọn torí ẹ̀ gbẹ́ ọ̀tọ̀ àwọn ọmọ táwọn náà bí gbà táwọn náà dàgbà táwọn bàbá wọn rebi tí àwọn àgbà máa ń rè ṣàtàn padà wàá bá wọn pé ẹ ń sọ pójú ọ̀rọ̀ òjò ò ṣe rọ̀ ẹ ń sọ pé nǹkan oko ọ̀dà nǹkan oko ó ṣe dáa àwọn bàbá yín àwọn tí wọ́n máa ń jọ́sìn fún ni o tẹ́ bá fẹ́ jẹ́ nǹkan kó da ẹ̀yà lọ́ máa wárí fún wọn eléyìí ni ṣẹ̀tọ́n gbé sí wọn láàrin lọ ó gbé sí wọn láàrin lọ ó gbé sí wọn láàrin lọ ó jẹ́ káwọn ní owó pé ha bóò láti fẹ́ ṣe àfikára ní òsìn àwọn ẹni yìí tó jẹ́ pé ìtòlérògbà àwọn bàbá tiwọn tí wọ́n torí ẹ̀ sí àwọn èrè yìí kí wọ́n lè bá máa fi ṣàdúrà fáwọn tó ti lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí jọ́sìn fún wọn eléyìí ló fa bí ọlọ́run bá ṣe gbé ànábì wa Nuh alayhi salatu wassalam bọ́lọ́run bá ṣe gbé dìde láàrin wọn ní wàrà ṣèṣà lànàbì Nuh alayhi salatu wassalam ló dìde láàrin wọn lọ́bẹ̀rẹ̀ sí rán wọn létí lọ́fẹ́ dá wọn ọfẹ́ máa dá padà síbi tí àwọn bàbá bàbá ńlá wọn wà ṣùgbọ́n ń ṣe ni ọkàn ìmọ̀ àjọsìn fún nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́lọ́run ọba ó ti wọnú ọkàn wọn wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ọ̀kọ́lù látàdàrúnà àlèhátàkùn wọ́n sọ fáwọn ara ara wọn pé ẹ má fò o gẹ́gẹ́ bá àwọn tòní náà ti ń sọ láàrin ara wọn ó ti wá o ọdún tiwa làwọn náà fẹ́ ṣe o ẹ wá bá wa ṣe tọ́bádàsíkò tí ń náà bá yín ṣe o àwọn òòṣà mẹ́rìndínlógún tó tẹ̀lé yorùbá dúró lẹ́nu wọn lọ́hùn ẹ má jẹ́ ọjẹ́ nìkan tó ṣe pé a fi wọ́n lẹ̀ ẹ wá rìn wá lọ́wọ́ káà náà rìn yín lọ́wọ́ níbi t'i tiyín bẹ́ẹ̀ làwọn ìjọ nóò náà wí fúnra wọn ọ̀kọ́ ló látàdàrúnà àlìhẹ́tàkùn ẹ má fi àwọn olúwa yín lé àwọn òòṣà yín lẹ̀ wọ̀lá tàdàrúnà wájà wọ̀lá sùwàá wàlá yagúsà wàyàhún kọ wà násìrà ẹ má fi àwọn wá dálẹ̀ ẹ má fi òsálẹ̀ ẹ má fi yẹ̀hún kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má fi násìrà lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún láàrin ara wọn eléyìí ànábì Nuh alayhisalatu wassalam ọba ẹ̀sìn pè wọ́n ọba pè wọ́n láyè kan wọ́n kó lúlúbò lílù pé káwọn pa á ànábì alayisalaatu alayhisalatu yọ gbẹ́mí mi wọ́n lé òkú ti kú ni wọn fẹsẹ̀ fẹ́ gbàtà ànábì Nuh bá tún tají yóò tún jẹ́ nìkan tí ó tún máa polongo pé padà ọba yín aláforíjì sọdọ ibi tí àwọn bàbá wa fi wá sí tẹ bá ti padà bẹ́ẹ̀ tẹ wọ́lọ́run bá aláforíjì yóò ṣe lè sàmá àdéhìkún mẹdẹ̀rọ̀rọ̀ òjò aláàánú yóò máa sọ̀kalẹ̀ lẹ́yìn lórí wàyọ̀mùdédòkùn bí amúwálìn wọ̀bàníìn ọlọ́run ọbójọ́ pọ̀ fún yín àwọn dúkìá yín kódà ẹ bímọ láwọn ọmọ tó yẹ pé yóò láàánú yín lójú bẹ́ẹ̀ lọ́lọ́run bọ́ ọba lẹ́kẹ́ọ́lá yóò ṣe àwọn ọgbà omi fún yín àwọn ọgbà oko lóníranran ṣùgbọ́n gbogbo bí ṣe ń pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá níṣe ni wọ́n ń daṣọ borí wọ́n sì ń kọwọ́ betí wọn ò fẹ́ gbọ́ ohun tí ó wì í kó tó di pé níkẹyìn ọlọ́run bá ọba àlejò ọlá ó padà gbé sẹ́mi ànábì wa Nuhu alayhi salatu ó jẹ́ kí ànábì wa Nuhu alayhi salatu ó padà wọ̀n wọ́n lépè níkẹyìn ni o ó ní pé nígbà tí Nuhu sọ pé Rabb eré olúwa mi o la tazar

báwọn èèyàn ṣe fẹ́ mọ̀nà bẹ́ẹ̀ làwọn ẹni tó ṣe pé wọn mọ̀nà ni wọ́n tún sìn wọ́n lọ́nà sí kódà jẹ́ kí ànábì wa Nuhu alayhi salatu wassalam ó ní pé kódà ọmọdọ́mọ àwọn kèfèrí má ṣẹkùn rárá torí tọ́ bá ṣẹkùn níṣẹ́ làwọn ọmọ wọn tó máa sin àwọn èèyàn wọ́n tún máa sìn wọ́n lọ́nà ó tó di pọ́ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ó wá foríjì fáwọn òbí rẹ̀ méjèèjì ó sì wá foríjì fún àwọn mùsùlùmí lápapọ̀ eléyìí òun ni àkọọ́lẹ̀ tó lálàáfíà tọ́bẹ̀ fi yàtọ̀ sí eléyìí àtú burhanakum in kuntum sadiqin gbọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ pé ẹ̀sìn kẹ́ni ẹ̀sìn àbáláyé àdáparọ́ ni o gbogbo ẹ̀sìn tí Yorùbá lòun bá ń sìn lónìí kò tí ì tayọ ọgọ́rùn-ún mẹ́rin ọdún four hundred years kò tí ì tayọ ẹ̀ tó ṣe pé wọ́n wò pé àwọn ń jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ńlẹ̀ yorùbá àwọn míì ti lọ ṣáájú tí wọ́n tí wọ́n jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n àwọn dà àrí wọn mọ́ ó ti lọ ọ̀dọ̀ ọlọ́run ló fi wá jẹ́ pé èmi àti ẹ a gbọ́dọ̀ gba ìtànjẹ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹgbẹ́ wa tó ṣe pé a máa túbọ̀ tán rẹ̀ bí kò sí pé ká fi ìjọsìn fọlọ́run ba ọba kan ṣoṣo ọba tó dé èmi àti ẹ tó ipọ́ dá ohun tí àwọn míín náà ń sì jọsìn fún lágbàáyé lónìí ara ẹni tí ń sin màálùú o màálùú tá ń jẹ lọ́dọ̀ tí wọ́n ń bì òun ló bá bàràǹbò míín ni wọ́n ń jọsìn fún ààrẹ àwọn míín láwọn ọdún míín nǹkan ọmọkùnrin èèyàn inú ẹ̀ ni wọ́n bàbàrà ni wọ́n ń pè lọ́lọ́run ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣèjọsìn fún bó o lèmi àti ẹ láti fi ìjọsìn fún ọlọ́run ọba ọba kan ṣoṣo yàtọ̀ sí ohun tí àwọn èèyàn ń pè lọ́lọ́run ọba láwùjọ tiwa yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáhùn àdáhùn àdáhùn ni wọ́n ti fi síbi àwọn ohun tí wọ́n ń pè lọ́lọ́run ọba yìí tó sì jẹ́ pé wọn ò lè jọ́lọ́run ọba láéláé tí wọ́n bá jọ́lọ́run ọba ni níbi tí wọ́n kú sí ọ̀pọ̀lọpọ̀ wọn gan ọmọ sàárè wọn tí wọ́n sì ń bàbàrà wọn èèyàn lásán ni wọ́n tí wọ́n wó orílẹ̀ ayé tí wọ́n sayé bí wọ́n ti sayé ṣùgbọ́n tí wọn ò dọ́lọ́wọ́n ọba mọ̀ tí wọn èlò ọbọ́ lọ́hùn ṣùgbọ́n tọ́nà ọba ṣàánú èmi àti ẹ tájọ dọ́lọ́wọ́n ọba mọ̀ lẹ́nu ìgbà táwa náà dórílẹ̀ ayé yìí a rí inú àwọn èèyàn tó ipa bá wọn lórí ìjọsìn fọlọ́hún ṣùgbọ́n wọn ètí ìkú ọlọ́run ọba tó ti mú wọn kó padà a rí inú wọn tó ṣe pé ń jọ́sìn fún nǹkan míì lónìí tó yàtọ̀ sọ́lọ́hún àfi yọ wọn àfi ń dúpẹ́ fọlọ́wọn ọba ni lórí orí tọ́lọ́wọn bá ṣe fáwa a sì gbọ́dọ̀ máa bẹ̀ ẹ́ lóòrèkóòrè pé àpadà sí ibú kọ́lọ́wọn bá kọ́ má já wa ní orí kọ́ má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n pìtàn abú lára wa bí kò sí pé kí wọ́n pìtàn dáadáa ni ìjọsìn ọlọ́wọ́n bá tá à ń ṣe lóòrèkóòrè ní ìgbàkúùgbà ọlọ́wọ́n má jẹ́ àṣe lásán ọlọ́wọ́n má jẹ́ àṣàṣe dànù ẹni tí ò ṣe ọlọ́wọ́n má jẹ́ ọjà rẹ wa ọlọ́run jẹ́ ká túbọ̀ tán ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ọ́ dáa àfa sàlàyé fún wa pé azharu lahum shaitan shaitan òun ló gbé nǹkan sí ọkàn àwọn èèyàn òun ló ṣe àfọ̀mọ́ ẹ̀sìn míì fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run kódà lọ́dọ̀ àwọn ẹlòmíì ó gbé àwòrán àwọn ẹni rẹ̀ ó gbé e sí wọn lọ́kàn pé àwọn ẹni tẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún nìyí ó sì bàbàrà wọn ń bẹ láyé lónìí náà ẹni tí ń bàbàrà Ibrahim Niyas èèyàn ni ọmọ Senegal ni ọwọ́ orílẹ̀ ayé òun náà ti lọ́ọ́ bọ́ lọ́hùn ṣùgbọ́n lónìí àwọn ẹlòmíín wọ́n lè fẹ́ torí ẹ̀ wọ́n lè fẹ́ torí ẹ̀ gbẹ̀mí ara wọn tí wọ́n ń bàbàrà Ibrahim Niyas yìí ara wọn míì Ahmada Tijani ti wọn èèyàn ni tóun náà wọ orílẹ̀ ayé ọmọ Morocco ni àwọn míì sọ pé ìyá rẹ̀ jẹ́ ọmọ Misra òun ní wo orílẹ̀ ayé àwọn míì pé lọmọ Iraq ọmọ ìlú tó ọ jẹ́ èèyàn bíi tiwa náà ni àwọn èèyàn ń bàbàrà rẹ̀ lónìí wọ́n ń ni àwọn míì sin Ahmad ṣe pé à ń pè lónìí ó lánàá bí ọlọ́wọ́n wọ́n jẹ́ nìkan tó ṣe pé òun ni wọ́n ń fi ìjọsìn fún àwọn ẹlòmíín lónìí dòkọ́dírì Jìlání iná lọ́bàbàrà lọ́dọ̀ tí wọ́n tó sì jẹ́ pé wọ́n ń kàǹkà rẹ̀ àwọn bí ò tiẹ̀ la àwọn ọ̀nà tó jì àwọn séwù séwù tájọ́ lògbà tó yẹ pé àwọn náà ṣẹ̀ṣẹ̀ kú àwọn míín sì tún bẹ láyé lónìí lẹ́lòmíín kàǹkà yóò gbé fọ́tò rẹ̀ wájú yóò gbé kọ́rùn yóò gbé sínú mọ́tò rẹ̀ àwọn ẹni yìí ni wọ́n lọ ń kàǹkà yàtọ̀ sọ́lọ́run bọba àlekè ọlá gbogbo àwọn tá a sọ yìí ni wọ́n ń yàgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń sùn àárẹ̀ sì ń ṣe wọ́n wọ́n sì ń ríwòsàn kódà wọ́n padà di pé kò sí ìtọ́sẹ́kù láyé mọ́ nù wọn ṣùgbọ́n ọlọ́run bọba àlekè ọlá kèé sùn kèé tòògbé kèé yàgbẹ́ kèé tọ̀ bákan náà ọjọ́ ẹnìkan tó yẹ pé ọlọ́run bá ọba lékè ọlátànsọ yìí ọ̀kan ṣoṣo ni kò lórogún òun ló dá wa àwa náà tó sì dání ó sì ní ká fi ìjọsìn fóun nìkan ṣoṣo tá a gbọ́dọ̀ fi ìjọsìn fẹ́ lòmíì bíwọ náà bá ní oko màálùú tàbí olóko ewúrẹ́ tàbí olóko adìẹ tọ́ wa ń fún wọn ní jíjẹ múmu lójoojúmọ́ tọ́wọ́ á pé àwọn adìẹ yìí ọ̀gbọ́rọ̀ sí ọ bóò ló ti sọ̀rọ̀ wọn tọba rí kan tó yarí nú wọn tó ṣe pé bó ṣe lóhùn ọkọ́kọ́ lè máa wò ó pé bóyá àbá à ń sadìẹ yìí ni yìí máa ń pè òun dáhùn àwọn ni a ní í ṣe ńṣe ní ọ fúnra nìwọ náà máa wò ó pé ṣé adìẹ yìí ò ní wọ kòkò sásùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run ọba ń pè wọ́n hayya ala salah ẹ wá kírun hayya soríire ṣùgbọ́n gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa la kọ tí ikún làdọ́lọ́run ọba lóhùn tọ́lọ́run ọba ọba àlekè ọlábá ń bínú sẹ́dá àwọn máa káàánú ẹ̀ a máa wò pé kí la wá dé ta tọ́sẹ̀ kọ́sẹ́ kẹ́kàn ẹlẹ́dàá rẹ̀ lọ́sẹ̀ o ẹni tó yẹ kó fìjọsìn fún lóhun nìkan ṣoṣo tí ó fìjọsìn fún. wọ́tẹ̀sírì fi hukukihim àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn ẹni rẹ táwọn yẹn ń jọ́sìn fún yìí kàkà tí wọ́n mú wọn tó yẹ pé ìwọ̀ tọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe fún wọn pé kí wọ́n kẹ̀jẹ́ nìkan tí wọ́n gbà wọ́n pé ẹni rẹ ni wọ́n àá máa ń lọ bá wọn nígbà tọkàn wa bá gbọgbẹ́ ni tọkàn wa bá dọ̀tí ẹsẹ̀ wa ṣe fún wa ẹjúwe ọlọ́run ọba fún wa wọn ò ṣe bẹ́ẹ̀ o níṣẹ́ ni wọ́n gbé ipò tí ọlọ́run ọba gbé wọn sí wọ́n gbé eléyìí kù fún wọn ipò míì ni wọ́n gbá àwọn ẹni yìí sí òṣùwọ̀n tó burú kára àwọn ẹni eré láwùjọ àwọn ẹni tó já àwọn ẹni eré tí wọ́n ń jọ́sìn fọlọ́run kí ni pòsíṣàn wọn láàrin wa ju pé tọkàn wa bá dọ̀tí ká lọ bá wọn kí wọ́n ṣe wá sí fún wa kí wọ́n jóyè wa pé ayé ọjà mọ́ nǹkan kan báyìí yóò wọ ọmọ alẹ́ tó ọ padà dàálẹ̀ ńjọ́ kan náà ni tí wọ́n jó yé wa pé sọrí ayé yìí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní pé ọmọ ẹyọ kan ṣoṣo láyé bì ọmọ kan náà ó ì sọnù máyé lọ́wọ́ ńṣe láyé ń wa kí lójoojúmọ́ tọ́ba lé ò pé wọ́n ni tó gbé ọ tó gbé ọ tó gbé ọ tó gbé ọ tí tó fi gbé ọ débi ọ̀kẹ́ ojú rẹ wà gbogbo àwọn èèyàn máa bàràbàrà rẹ pé ọmọ ayé nìyí ẹni ayé yẹni ẹni ayé bíni ẹni ayé tọ́síni ṣùgbọ́n gbà tí ayé bá gbé ọ débi ojú rẹ wà torí ọ pé àṣẹ sọmọ òun jíjọ tí ọba jú ó ni o ní báyìí láyé ṣe èèyàn pàtàkì ọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó ọ máa wọ ọ kí òun sì máa bá lọ. wọ́n dá pé ọ̀gángan lọ ń wáyé kí ayé ọmọ ayé ọlẹ́gẹ̀ bíi bọ́ọ̀lù ni o bọ́ọ̀bá wa dé bí ó ti bọ́ọ̀bù mi bọ́ọ̀bá wa dé bí ó ti bọ́ọ̀bù mi ìbá wa náà rí gbogbo àwọn tọ́lọ́run bá káyé lé lọ́wọ́ sọ́kàn wa balẹ̀ bíi tiwa ni ẹ wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ wọn síbẹ̀ náà kò sí fọ̀kànbalẹ̀ kò sẹ́ni kankan tí ń sọ wa àfọlọ́wọn bọ́ọ̀bá lékè ọlá àní gẹ̀tìmá bẹ́ẹ̀ la àní sọ́jà kódà àní máa ń gáìdì pé pé ń gáìdì wa rárá kò sí ọlọ́run ọba ọba àlejò ọlá ló fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ìyẹn àwọn màláìkà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n káyé lọ́wọ́ yìí àwọn tí wọ́n ń ṣọ́ wọn wọ́n ń gbébọn lọ́wọ́ wọ́n ní àyà kódà wọ́n ní ẹ̀yìn ní ìtúlẹ̀ lórí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ kò sí fọkànbalẹ̀ fún wọn ayé tí wọ́n ń lé lọ náà nu ìjọkàn ìjọkàn ni wọ́n padà dáyé lẹ̀ وأظهر لهم الشرك بالله شيطان ó fi ìmọ̀rún papọ̀ mọ́ lọ́wọ́n ọba ó fi hàn àwọn èèyàn láwòrán pé òun ló yẹ kí wọ́n máa fi ìjọsìn fún bẹ́ẹ̀ sì làwọn èèyàn ń ṣe wọ́n sì nífẹ̀ẹ́ àwọn ẹni eré wọ́n ń tẹ̀lé wọn ṣùgbọ́n kàkà kí wọ́n tẹ̀lé wọn ní tẹ̀lé dáadáa nítorí wọ́n ń tẹ̀lé wọn nígbà ìtẹ̀lé ìmọ̀rún papọ̀ mọ́ lọ́wọ́n ẹ bá dáwùjọ kan táwọn èèyàn bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ lómi pé kó sọ̀rọ̀ ẹ ti ra àwọn èèyàn tí wọ́n máa lọ gbé pé ṣé wù àwọn èèyàn kígbe pé ṣé wù wọ́n tí wọ́n bá ń pè bẹ́ẹ̀ sọ́ra o ìtànjẹ ayé ni o kódà kìlọ̀ fún wọn bọ́lọ́run bá ṣe máa ń ṣẹ̀dánù ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá sàlàyé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọ sàlàyé nípa àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kódà ó ń ṣe ọlọ́run ọba ó sọ nípa àpín tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó pín sí tọ́ba jíjọ́ gbèdà lùkìyàmà a máa rí nínú àwọn tọ́jú àwọn àfáà tí wọ́n táyé ṣe ṣùgbọ́n tọ́ba jíjọ́ gbèdà lùkìyàmà kàkà tí wọ́n wá lùjẹ́nnà iná ni wọ́n wọ̀ wọ́n máa bọ́ lọ́wọ́ bá fáfọ́ káńfà pé ilé ọlọ́run iná ọ̀tọ́ sí mi mo kẹ́kọ̀ọ́ láyé mo kéwú láyé mi káwọn èèyàn ọlọ́run bọ́ máa ní pé kàdíjábìtà òpùrọ́ ni ọ́ ọ̀kẹ́kọ̀ọ́ láyé ń tòótọ́ ṣùgbọ́n nígbà tó fi máa káwọn èèyàn òun káwọn èèyàn torí fún ó lé èèyàn ni òun wọ́n sì ti yàn án fáàfáà ni ọ́ wọ́n ti yàn án gbólùmọ̀ ni ọ́ kódà wọ́n ti yàn án gbólùkapọ̀ ni ọ́ ibùdó sì rẹ̀ nínú lónìí tó fi jẹ́ pé gbogbo àwọn àfáà àwọn olùmọ̀ táwọn yẹn bá ń héèlì tí wọ́n ń héèlì tí wọ́n ń héèlì àwọn tí ń héèdì wọn yìí hàn tí wọ́n fúyẹ́ ìwọ́n tí wọ́n héèdì ni ọ sọ́ra kíṣẹ̀lẹ̀ ọmọ bá àtàjẹ́ lọ́dọ̀ ọlọ́run bọba àlejò ọlá mọ́tò bá rí páwọn èèyàn héèdì ẹnìkan inú tiẹ̀ náà ń dùn bí ṣe ń gbagbádá títọ̀ tún ń bu tòsì ẹ tí èsì ṣàtọ́n ti wọnú ọkàn tiẹ̀ náà àfàìmọ̀ kọ́mọ́pàǹkẹ̀kẹ́ wájú ọlọ́run ìpìlẹ̀ kejì nínú àwọn ìpìlẹ̀ tó tóbi tí àwọn èèyàn tí wọ́n ti dẹ̀sẹ̀tì kò lórí ẹ̀ amọ̀rọ̀ lọ obìnrin ìsìmá fìdíì ọlọ́run ọba pàṣẹ rẹ̀ nípa pé àtẹ́símú bíi habilillahi jami'an wala tafarraqu ẹjẹ́ nìkan kí pẹ́ di òmùrọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ o ṣùgbọ́n ni àwa mùsùlùmí lónìí la àmúlò rárá a pín yẹlẹyẹlẹ bàjẹ́ apín yẹlẹyẹlẹ káàkiri àdẹ́nìkan ṣoṣo tó ṣe fà là ń fi à ń gbọ́rọ̀ sí lẹ́nu tá ń tẹ̀lé tá a bá sì tí ì ní ilé ayé gan ò lè sun wọn báwa náà bó ti yẹ kó sun wọn bóun ni ọba ṣe dáa tó ó ṣe pé nínú ló wá yìí alólórí kan ṣoṣo tí gbogbo wa sì gbà pé olórí ni yàtọ̀ sí pé bóyá akẹ́ńpé lórí ahọ́n lásán bóò lórí náà bá ṣe máa jẹ́ tiwa sí báyìí náà sì ni agbára wa yóò jìdò yóò sì kanlẹ̀ ọlọ́run ọba ó sì máa ṣe àánú rẹ̀ látòkè sẹ́mẹ̀ fún wa ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá pàṣẹ mọ́ ẹ̀sìn ọlọ́run ọba kan a gbọ́dọ̀ kìfé fún wa pé ká má ń bẹ́ o bàbá ìyanu lọ́wọ́ hádà ṣàfìyà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbọ́ yé wọ̀nàhánà ànàkúnà kàlẹ́dínà tàfàrọ̀kù wàtálàkù kọ́bìlànà fàhálàkù ọlọ́run ọba kọ̀ fún wa wípé a gbọ́dọ̀ kún yẹ́lẹyẹ̀lẹ́ a gbọ́dọ̀ máa ṣe fàǹfà gẹ́gẹ́ báwọn aṣáájú wa ti ṣe fàǹfà tí wọ́n kún yẹ́lẹyẹ̀lẹ́ wọ́n sì fàǹlẹ̀ lórí ọ̀dàkàrà anáwó amọ̀rọ̀lẹ̀ mùsùlùmí nàbẹ̀lẹ̀ sì máa fi tíì bí kò sí pé ọlọ́run ọba ọba àlẹ́kẹ́ àwa tá a jẹ́ mùsùlùmí pé bò láti wà ní ìṣọ̀kan ó sì kọ̀ fún wa pa àgbọ̀dọ̀ fún yẹ́lẹ́yẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ànábì muhammad sallallahu alayhi wa sallam ọ̀rìn àwa mùsùlùmí létí wípé ká wà ní ìṣọ̀kan ká má fún yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀zídòho wòdó han máa wá rọ̀dá ti bí sunna tó mìnàlẹ̀ ajábìlẹ̀ ọ̀já bí fi dáadé báyìí ni àlékún ṣe tún kíyà pẹ̀lú àwọn àfáà tí wọ́n tún dé lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ súnà anabi oyé wa àwọn èyí tẹ́ kó jẹ́ mọ̀ ń bẹ́ẹ̀ wọ́n oyé wa ń bẹ́ẹ̀ ثم صار الأمر إلى أن الافتراق في أصول الدين وفروعه هو العلم والفقه في الدين ṣùgbọ́n gbọ́ padà yá àlámọ̀rí yípo àwọn èèyàn wà ní ṣọ̀kan tẹ́lẹ̀ lójọ́ yà fáwọn Abubakar wọ́n wà lẹ́yọ̀ kan lójọ́ yà fáwọn Umar wọ́n wà lẹ́yọ̀ kan lójọ́ yà fáwọn Usman kódà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wà lẹ́yọ kan lójú ọyá àbáwọ̀ àádì gbàrà tí àwọn àrólé yìí tí wọ́n forílẹ̀ ayé lẹ̀ níbẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí pín yẹlẹyẹlẹ wọ́n bẹ̀rẹ̀ sí pín wọ́n bẹ̀rẹ̀ sí pín wọ́n bẹ̀rẹ̀ sí pín pínpín yìí ìpìlẹ̀ pín nínú ẹ̀sìn kódà ẹ̀ka rẹ̀ tó pín gan pẹ̀lú ó wá di pé àwọn olùmọ̀ tí wọ́n ń bẹ lórílẹ̀ ayé ńgbà náà ẹnu wọn kálù ẹnu wọn káwọn èèyàn mọ́ àwọn èèyàn gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ àwọn lọ́balọ́ba ni wọ́n bá sọ lọ́rọ̀ ẹni tí ọ̀bá gbọ́rọ̀ wọn ìṣe ni wọ́n jẹ́ níyà bí ayé fi wá ń lọ nù tó fi dé gbà wá náà dé bá a lónìí àdébá àwọn tó jẹ́ àwọn bàbá wa lẹ́ni tó yẹ pé ẹnu wọn ṣọ̀kan níbi ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ iná ẹ̀ ni wọ́n wà ọ̀sọ́rọ̀ lè amúrúbìnrin sì máa fi dé láàyè kó lóru rí la dìde kó ní àwọn mọ̀jìmọ́ọ̀nù ó wá di pé tí ká wà ní ìṣọ̀kan ká wà lẹ́yọ kan ẹnì tí ò ní wí lónìí àfi kí wọ́n máa sọ pé ẹ má má dá lóhùn wèrè mà lélẹ́yìí ìṣọ̀kan kọ́ ìṣọ̀kan ni tọ́ba wí gan wọ́n lè lórí rè ò pé torí pé bí ká ní pé wọ́n wò ó pé bá a ṣe ń lò sẹ̀mí yìí òun ní sẹ̀mí wá fi dáa ni wọn mọ̀ pé ọ̀dà rárá àti ká wà níṣọ̀kan orí tó wà ń bẹ kì í ṣe kékeré àfáwà ibnu taymiya rahimahullahu rahmatan wasi'a wọ́n ṣàlàyé pé kí mùsùlùmí ọ wà ní ìṣọ̀kan kọ́wá jẹ́ ń tójú lórí wa ọlọ́tí ni tàbí ń tójú lórí wa ó jẹ́ nìkan tó yẹ pé alágbèrè ni ṣùgbọ́n látara bẹ́ẹ̀ asáǹgbọ́rọ̀ sí lẹ́nu láàrin odidi ọjọ́ kan lásán wọn ló lóore ju kó ṣe pé kí àwọn àfa òkun àárín wa lọ fún odidi sixty years ṣùgbọ́n tá a ní ṣọ̀kan tá a níṣọ̀kan kárẹni tó jẹ lórí wa ṣùgbọ́n ń tọ̀ ń po kí ni fódìdí ọjọ́ kan ọjọ́ kan yìí ó lóore fún wa ju kó ṣe pé ká pín yẹlẹyẹlẹ káwọn olùmọ̀ sì wà láàrin wa lọ eléyìí òun ni ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlẹ́hásùlù sáré anamíńtà mámìlì jìjìmá àsámà wàtọ́ à ibi pé tí a bá fẹ́ wà ní ìṣọ̀kan tí ó fi gún régé òun náà ni ká máa gbọ́rọ̀ sólórí ká máa gbọ́rọ̀ rẹ̀ ká sì máa tẹ̀lé ìmọ̀ǹta àmọ́ra lẹ́yìn náà ẹni tọ́lọ́n bá bá fi sólórí fún wa ká máa gbọ́rọ̀ sí ká máa gbọ́rọ̀ sí lẹ́nu walau kana abudan habashiya ó ń sọ ọlọ́run bá ní pé kódà ó ń tọ̀ wọ́n jẹ́ ẹrú jẹ́ ẹrú abáṣà irú ẹni bẹ́ẹ̀ ká máa gbọ́rọ̀ sí ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ káàfìyà tó sì tó wa ìwùjú ìmínà ló wá ilé báyà ló nírànrìn àná tí wọn máa ń gbà báyẹn sọ̀rọ̀ àti ń lọ àwọ̀ àti ọ̀rọ̀ sùúlẹ̀ olólè amúrí mi ń kọ́ ọlọ́run bá ní pé ẹ tẹ̀lé ọlọ́mi ọlọ́run ẹ tẹ̀lé jíṣẹ́ kẹsì tẹ̀lé àwọn aláṣẹ yín àwọn olórí yín àwọn olórí yín tó jẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n o gbogbo eléyìí níṣẹ́ ló jẹ́ pé inú kòránì lásán là ti ń kà ọ̀wá sòmùsẹ lásìkò táwa ń lò sẹ́lẹ̀ yìí àyàfà wọn díẹ̀ tá a bá ń sọ pé olórí olórí olórí olórí kéékèèké ń bẹ olórí ńlá ń bẹ olórí kéékèèké òun la rí lónìí ààrí olórí àgbà olórí àgbà tí ó jẹ́ pé gbogbo àwọn olórí ó lábẹ́ tiẹ̀ tí gbogbo nǹkan ó fi máa wá lọ ní mẹ̀lọmẹ̀lọ ni wọ́n bá wí lọ́rọ̀ àwọn olórí kéékèèké ọ máa fi ọpọ́n pò yé tiẹ̀ jáde ni olórí kéékèèké làwọn adé bá sàǹbẹ̀ lọ́hùn kọ́lọ́hùn bọ́ balẹ̀kẹ́ ọlá kọjá ní tí ó jẹ olórí fáwọn mùsùlùmí jáléjáko gbogbo àgbà ńlá ayé kọ́lọ́hùn kọ́ bá wá sí musẹ́ ìpínyẹlẹyẹlẹ yìí ń kójú yàbá wa ń bí ó pé gbogbo aburú yòówù tó bá wọlé wá ń wọlé wáwọ́rọ́wọ́ ni láì jẹ́ pé nǹkan kan kọjú rẹ̀ rárá bó ti wòye ọmọ. ثم صار هذا الأصل لا يعرف عند أكثر من يدعي العلم ọwọ́ adi pé ìmọ̀ gbọ́rọ̀ sọ́lọ́ olórí lẹ́nu ìmọ̀ tẹ̀láfẹ́ rẹ̀ ó padà di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ fún àwọn onímọ̀ gan-an ní wọ́n ti ẹ̀fẹ́ mọ́ ọmọ gan bóò la ti fẹ́ sọ pé a fi ṣiṣẹ́ nígbà tí nǹkan yìí ọ̀bá sí láwùjọ àdébà òjò ọmọ wa là ebi wọn bá lérè wálé lórí ebi náà là á dàgbà lé lórí nígbà tá a dáyé àdáyé lẹni tó ṣe pé kò sólórí kan tí ń darí wa lórílẹ̀‐èdè yìí kò sólórí kan tí ń darí wa nípínlẹ̀ yìí kò sólórí kan tí ń darí wa nínú ìlú yìí tá a bá sọ pa ni wọ́n ti rọ́ sóo ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ o wọ́n ti rọ́ṣọ́ ẹ̀sìnú ọba tán oṣù dọ̀dún ti ń bọ̀ olórí olórí kì í ṣiṣẹ́ olórí eléyìí iṣẹ́ olórí tayọ gbogbo eléyìí kódà kò tẹ̀ fẹ́ẹ̀ nítumọ̀ nínú iṣẹ́ olórí gan olórí tá a bá pè yàn lólórí olórí òun ló ń mójútó gbogbo àti àti gbogbo sẹ̀mí ayé gbogbo wa yẹ́nyẹ́ jíjẹ múmu wa òun ni wọ́n máa jẹ́ nìkan tí máa bá wa kọ̀ǹtó rẹ̀ èyí tó ṣe pé àwọn tí wọ́n fi àwọn èèbó fi àwọn èèyàn lẹ̀ àwọn ara wa náà wọ́n fi lẹ̀ tí wọ́n ní wọ́n máa ṣe lórí wa lórí lónìí ohun tá à ń pèlè lórí òun ní gbogbo àṣẹ àṣìṣe ní ayé wọ́n wà lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn ọwọ́ rẹ̀ ni ó wà bó o láṣẹ rẹ́sìn ṣe kò sí yọ ọ́kà wà òun ní ó bá ṣètò rẹ̀ bó làwọn ọmọ owó ti máa kẹ́kọ̀ọ́ òun ní ó ṣètò rẹ̀ kódà ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ó wa kódà àwọn ọmọ owó tó máa jẹ tààrọ̀ tọ̀sán ta gan ni olórí yóò jẹ́ nìkan tó yẹ pé ètò sẹ̀mí ayé wa àlómi àníná òsèyí ọkàn ti wà àwọn tí wọ́n bá jẹ́ lórí kéékèèké láfẹ̀ máa rántí lórí àgbà gbogbo ilé yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ kódà olórí yóò máa sọ fún ha bó lè ti fẹ́ jí ń ha bó lè ti fẹ́ jí ń jábọ̀ fọlọ́hún bẹ́ẹ̀ làwọn tó wà lẹ́yìn wọn máa múra pé kódà tó e débi pé béèyàn bá fẹ́ níyàwó àbéèyàn bá fẹ́ lọ́kọ kódà tó e débi pé béèyàn bá kú gan-an bóò láti mójútó dúkìá lẹ́yìn ikú rẹ̀ gbogbo àwọn eléyìí olórí mùsùlùmí ni yóò máa bá mùsùlùmí mójútó ṣùgbọ́n sílẹ̀ ìwà ṣẹlẹ̀ ní àdébà o àwa náà ti ti ń lọ díẹ̀díẹ̀ àárín ṣe rárá ṣùgbọ́n nù níbi àwọn Muhammad sallallahu alaihi wa sallam tó fọwọ́ lọ́kàn balẹ̀ lórí òun náà ni pé a rí iṣẹ́ o àwọn orí iṣẹ́ o àsìkò kan padà dé oṣù fọlọ́nbọ balẹ̀kọ́lá yóò gbé olórí kalẹ̀ fáwọn mùsùlùmí wọ́n sì máa gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n sì máa tẹ̀lé kódà lásìkò ìgbà náà àwọn tí inú bí ọ̀fẹ́ yarí ìyẹn lọ́wọ́n bó fún àwọn olórí yóò kú lórí iṣẹ́ àtàwọn mùsùlùmí wọ́n jẹ́ nìkan tó ṣe pé gbogbo yíyarí wọn ẹ̀yìn kò ní ní ọmọ ajá sí inú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ni ó máa dùn kódà inú òkúta gan ó dùn inú igi gan ó dùn àwọn òkúta àwọn ọgí ọlọ́run fọ̀rọ̀ sí wọn lẹ́nu gẹ́gẹ́ bá níbi Muhammad sallallahu alaihi wasallam ó sì sọ bẹ́ẹ̀ àwọn sàábé rẹ̀ nígbàgbọ́ sí ìwọ́tọ̀ ọba nígbàgbọ́ sí ní mùsùlùmí kódà àwọn yẹ̀wúdí gan nígbàgbọ́ sí lé ìwọ̀ bá nígbàgbọ́ sí àárẹ̀ ń rẹ ní o ànábì Muhammad sallallahu alaihi wasallam oní tó bá di kẹyìn ayé tó bá di pé nínú àwọn ìgbà tó ṣe pé ayé ò tí ì parẹ́ ṣùgbọ́n tí mùsùlùmí máa darí mùsùlùmí máa darí ayé níbi tó gbogbo àwọn yẹ̀wù títọ́ fẹ́ yarí pé rárá àwa là ń darí ẹ̀bọ̀ tẹ́lẹ̀ àwọn mùsùlùmí máa lé wọn wọ́n máa lọ gọ sẹ́yìn igi wọ́n máa lọ gọ sẹ́yìn òkúta igi ọ sọ̀rọ̀ òkúta ọ sọ̀rọ̀ pé ìrẹ́ mùsùlùmí tààlì ọ̀tá rẹ̀ níbí wàá mu ìlàlọ́gọ́rùn-ún kọ́tì àyàfi gígọ́n kọ́ọ̀dì nìkan fa innahu lil yahud ànẹ́bí sọ pé torí pé àwọn yahudi ni wọ́n níbi yẹn àwọn yahudi gbọ́rọ̀ ànẹ́bí yẹn wọ́n gbọ́ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n gbàgbọ́ yẹ kódà wọ́n ní wọ́n ń gbèbí náà bíi kéèyàn máa di bí báwọn bàbá wa ti ń gbèbí ọ̀pẹ nígbà kan bẹ́ẹ̀ làwọn ti ń gbèbí god cord wọ́n ń gbìn gan-an kó lè bá àdáàbò bò nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí bá dé torí wọn mọ̀ tí ó dé wọ́n sì rí pé gbogbo ohun tí ó ń ṣe ọlọ́wọ́n ọba ń sọ àsìkò yẹn gbogbo tásìkò ẹ bá ti ń tó níṣe ní ìṣẹ̀lẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n ohun tí wọ́n ń sọ náà ni pé àsìkò tí ó ṣẹlẹ̀ àwọn mọ̀ pé ó ti dé torí pé lórí àwọn tí ó ṣẹlẹ̀ kò lè já wàyí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn tó já àwọn bàbá tiwa pé kò lè jẹ́ ìyé o ẹ̀yin tó yẹ kó àjọ ń pàdé ńlé ọtí ṣé bẹ́ẹ̀ sì kọ́ ẹni tó gbẹrú gbọ̀nsẹ̀ ẹ̀kẹ́ kódà yóò tún dé fìlà yóò ní ẹ bá mú bíyà bíyà méjì ẹ bá mú ọgbọ̀n àti mẹta, ibi ẹ bá mú wá bákan náà ẹ tún bá mú eléyìí ẹ tún bá mú eléyìí bẹ́ẹ̀ lòun náà ti máa sọ̀sọ́ kú sọ ṣẹ̀rá àwọn mùsùlùmí yẹn wàhálà wọn pọ̀ wàhálà wọn pọ làwọn wò pé ìdí mùsùlùmí náà nìwọ náà ní ìdá mùsùlùmí ni mí mùsùlùmí tí máa sọ ní ọtí nù láwùjọ kódà àwọn tó ń pera wọn lágbà àwọn àgbàlagbà ládùúgbò wọn pọ̀ ti bàjẹ́ kódà àwọn tó sọ pé àwọn ni àwọn tó lọ́rọ̀ lẹ́nu dáwà mùsùlùmí láhàúlà ọ̀la kó wá ta ìlà ìlà èpè tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n ni àwọn lẹ́yìn lẹ́yìn tó lọ kọ́ ọ̀bà tó sì sọkúsọ tẹ́lẹ̀ kílẹ̀ tó fẹ́ jẹ́ ọ̀sán gbangba ìwíkúwìí ni ó wù gbogbo ohun tí máa ń jẹ́ òye èèyàn ó pé ó ti fọ́ ti kó kó ń bẹ́ẹ̀ yàtọ̀ ti kó nǹkan ẹ̀mí sí ẹ̀ẹ́kẹ̀rí tí wọ́n máa wúwo kó wí ni bí ọba bẹ̀rẹ̀ yóò ní ẹjọ́ sọ sàlátù fanabi bí ọba sọ sàlátù tán yóò máa wí ìkúwì ìkúwì ni ó máa wí ẹ wá padà wá rí i pé ẹni àní wá wo gọ̀bì òun ló mà lórí gọ̀bì gọ̀bì yìí wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ wa yìí tó yẹ pé wọ́n jẹ́ ẹgbẹ́ ìfọ́n pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n sì máa lọlé ọtí lálálẹ́ àrínú wọn tẹlómiì títí títí bá débẹ̀ nítorí fọ́mọ rẹ̀ ti rìn lọ ájì àbábò rẹ̀ ti rìn lọ pé àti gbọ́ aláàjì ni mí lọ́wọ́ àárín ọmọ kékeré kan ládùúgbò dákun lọ́ọ́ bá ń ra kinní wá ń bẹ̀rẹ̀ bọ́ ọ bá rà dé yóò sì ra ọ̀rọ̀ sínú kíkan ẹ lérò pé làkàṣẹ́rà ni mo ni torí pé tẹ bá ti rọ́ sínú pé wáìtì yẹn níṣẹ́ ní ọ̀jọ̀ làkàṣẹ́rà lójú ṣùgbọ́n bí ìyà bí ìyà ni mo àwọn ni wọ́n ń pera wọn lọ́jọ̀gbọ́n láwùjọ tiwa yìí wọn bá ti báwùjọ wa yóò dáa rárá àwọn tí wọ́n ń pera wọn lọ́jọ̀gbọ́n ẹni yá sẹ̀ dájókòó ni kásẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ torí pé ohun téèyàn ó fi jọ́gbọ́jọ̀gbọ́n ò sí lọ́pọlọ ọjọ́ orí lásán ní bẹ́ńbẹ́ gbogbo nǹkan ìyókù kò sì sọnù yẹ́nyẹ́ àfàwọn díẹ̀ nínú wọn wọ́n ń bẹ o àwọn díẹ̀ náà kọ́lọ́nkọ́ bá ṣàtúnṣe kọ́lọ́nkọ́ bá kíyèsí wọn kọ́ bá mójútó wọn kọ́ bá múlá àfikò nínú ọ̀rọ̀ wọn kọ́ bá ṣàtúnṣe wọn báwọn tó yẹ kó wọ́n jẹ́ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ yìí àwọn gan-an ni wọ́n máa da gbogbo ẹ̀rú fọlá haúlá wọlá kó wọ́tá ilà bìlá ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó pé bẹ́ẹ̀ láàdùn àáfàá ni pé bayani lẹ̀ ilmi wal ulama àlàyé ìmọ̀ àti àwọn olùmọ̀ ìpìlẹ̀ kẹrin nu nínú nǹkan tí wọ́n sì bàjẹ́ wọ́n bàjẹ́ fún wa láwùjọ wa tí wà yìí òun lélẹ́yìí tí ipa ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ dáadáa lọ́sẹ̀ tí ń bọ̀ bi'idhnillahi ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí láti monday bíbí friday ẹ bá ti rí ilẹ̀ ti máa ráwọn ìyá wọn wọ́n ti wẹ̀ láti dájú kọ́dà kẹ́lómi ojú lọ mọ́sálásí ni ó ti wẹ ọmọ rẹ̀ yọba wá sọ́ọ̀sì tó dáa kọ́dà bàtà tó gbádùn yóò ti bá a lọ sọ léèwé rẹ̀ wọ́n báyé àwọn ọmọ wọn hẹ̀ àwọn ọmọ léèmọ̀ fún wa wọ́n bá tún kẹ́kọ̀ọ́ tẹ́ dago méjì wọ́n ní lẹ́sìn bẹ́ o wọ́n tún ṣe lẹ́sìn dago mẹ́rin ẹ tún máa gbọ́ pé títà kan ti dá lẹ́sìn kan lẹ́ o lókè kínní kan o àwọn mọ́tò làwọn ń lọ ọ̀dà ago mẹ́fà rọ̀lẹ́ kí wọ́n tó parí ọwọ́ mọ́gírínì ń bọ̀ lọ́mọ́ tó máa dé ó tún dọjọ́ kejì ó tún ti múra ọjọ́ kẹta ó tún ti múra ìjọ sátidé àti sọ́ńdé ni wọ́n fi ilẹ̀ fáwọn mùsùlùmí láti tọ́jú àwọn ọmọ wa sátidé àti sọ́ńdé ọ̀hún náà tó wá nì àtúrò àwọn iléèwé kan táwọn ti sọ pé ẹ̀yin ọmọ ẹ máa wá lóòjọ́ sátidé arógo àwọn ọmọ náà tún kẹ́wù wọ̀ wọ́n tún gbọ́nà ẹ tún máa wá wọ àwọn òbí yóò ti dání oúnjẹ fọ́mọ yóò gbóúnjẹ fún owó bisikíìtì yóò rà fún yóò tún fún ní bisikíìtì yóò tún fún gbogbo ẹ̀ ní bẹ́rù ó ti kó bẹ́rù méjì lé lọ́wọ́ pẹ́ńsù ní òsì ó ti bá gbé pẹ́ńsù ní lówó mọ́tò ti lè rí ó yóò tún fún lówó mọ́tò ẹjọ́ dọjọ́ ilé kéwú sọ ní lọ ilé kéwú ni ń bọ̀ wá ọ̀dọ̀ sáré wá lọ́wọ́ mi ra láìlọ́nù wá lókè mẹ́rin ní aago mẹ́fà bá tó lù lọ́mọ́ tó wá ilé kéwú ọ̀là àwòlàwòlà ọkọ̀ ọ̀tọ̀ ìlànà àwọn ọmọ wọn rí lè kéwú nílé bíi pé ọ̀sájà lọ sinmi ń bẹ̀ wọ́n rí lè wé ní wúté ipá wọn bá bàrà àwa gan la pílánì wọn ti pílánì wọn pílánì fún àwa náà wà ń pílánì fúnra wa ọmọ wa ń rí ilé ìwé ń rí gẹ́gẹ́ bíi pé ha torí pé ilẹ̀ kàǹkà rẹ̀ fún láti pilẹ̀ ṣùgbọ́n rí lè kéwú nílé tó ṣe pé tó ó bá wà lá lọ tá a sì lọ kò sí nǹkan kan ilẹ̀ pílánì fún ọbẹ̀ ọ̀ torí pé kò máa bọ̀ wálé kéwú tẹ́ bá lọ́sọ̀ ẹ̀ ọmọ àbọ̀ wá lè kéwú kan ẹni kó gbowó bisikíìtì ọmọ àbọ̀ wá lè kéwú kọ́ lọ́nà jí kan ẹni pé gbowó gbogbo eléyìí àmójútó ìmọ̀tọ́ báyìí kó bá dijọ́ iléèwé á ti bá a ṣe ń jẹ á ti bá a ṣe gbogbo ẹ̀ kalẹ̀ bá dijọ́ òun náà láti pé ọkùnrin màá kò sí nǹkan tán ọkùnrin náà máa ń kọ bọ́ọ̀bẹ ọmọ adáná kí n lè ṣe wàhálà láti jọ monday friday kó tún ti kí n tún máa ṣe ilé kéwú kọ́ ilé kéwú ni nígbà ọba dáná oúnjẹ tí wọ́n máa wá lọ nígbà ọmọ náà bá jẹun tán wọ́n yà fẹ̀yìn lélẹ̀ ó sùn lọ jẹ ẹnu la hawla wala quwwata illa billah ó jẹ́ pé ilé kéwú yìí gan ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ fọ́mọ àwọn àwọn bìkan bẹ lórílẹ̀-èdè nàìjíríà yìí o táwa lọ ọbẹ ọmọ lọ iléèwé nítòótọ́ ṣùgbọ́n dago mẹ́fà ọmọ tó déléèwé àwọn ọmọ bá ti ń kásó bá a ti báyìí àwọn òbí wọn gbé wọn òdìlé kéwú àwọn ọmọ gbé kóra nìsórí ni ọmọ tó gbé pé péjì méjì ni ọgbà ní péjì méjì àtààbọ̀ ní péjì mẹ́ta ní péjì márùn lẹ́nu wọn ti tó fi di aago bíi mẹ́jọ àtààbọ̀ wọ́n sì máa gbé wọn lọ léèwé bàbá tí ń kó léèwé láago kan àbọ̀ wọ́n fi ohun tábà yìí wọ́n ti ta wọn padà sílé ilé ẹ̀kọ́ kìí ṣe kùránì wọn ti mọ́ ńgbà náà wọ́n máa kọ́ wọn ní fíkè wọ́n máa kọ́ wọn ní tawhid bọ́ba dìrọ̀lẹ́ wọ́n máa lọ ilé ẹ̀dá kan ọmọ táwa ń tún níwèé eléyìí fún àtọwọn tó yẹ pé àtìdájí ni ó ti lọ iléèwé àṣálẹ́ ni ó tó dé àwọn méjèèjì wá jọ pàdé ní aṣọ rọ tóun lọ sí ilé òkú wọn ti darí nàìjíríà yìí bí kan bá ti ń sọ pé ha ìkí wọn máa sọ pé èsì ha bí mi torí pé bí ìwé mọ̀ mí ìní wọn sọ pé ha làwa mọ̀ ilé wọn máa sọ pé rárá bí ìwé mọ̀ mí àbúrò tó ti wá lórílẹ̀‐èdè yìí pọ̀ gan-an ẹni tí ìbá ṣe mùsùlùmí ọ̀rọ̀ tí ẹ fúyẹ̀ tó bá ti wọ́n bá ti wọ́n sáwọn ọmọ tiwọn ṣùgbọ́n àwọn ọmọ tiwa tó jẹ́ mùsùlùmí ààrì wọn dáadáa ààrì wọn dáadáa ààrì wọn dáadáa kódà ẹlòmíì kì í kọ̀ fẹ́ tí kọ́mọ rẹ̀ ọ lọ ilé tí ó gan tí ìbá rí kọ́mọ gan lọ yarí mọ́ lọ́wọ́ pé ọmọ ìyá alágbájá lòun náà ti ń lọ nìmí náà fẹ́ lọ ọ̀dà ọwọ́ náà máa wá lọ ọ̀lẹ́ ọmọ kọjá ń bì kan ọmọ tí máa kọjá ń bẹ ọmọ táwọn ibà sálámọ̀ sí mi àgbàgbà lóhùn ìyá rẹ bá pè é ọjà wòye kí lọ́kọ sálámà gbogbo gbà wọ́n ṣáà ti rí yẹn sàlámà lé sàlámà lé ọjà ń pínlẹ̀ ìwé tó ń lọ ní wọ́n ń kọ ní sàlámà lé fún sàlámà lé wọ́n mọ gúdù mọ́ ìwọ̀n mèbó sọ ìwé ní sàlámà ṣé wọ́n ń kọ́ ń kéwú lọ́hùn. ọ̀rọ̀ àgọ́ bí kan máa bẹ̀rẹ̀ sí wò kò tí ì yé mi ọ̀rọ̀ yìí yé mi wọ́n ń wò wọ́n tún tún pè padà fún wò tọ́wọ́ báyìí ló ń gbọ́ pé mùsùlùmí lòun kó wọn mọ lọ iléèwé mùsùlùmí à ọmọ pé èmi èdè mùsùlùmí ń tèmi o mọ bí ń ṣe bá bàbá rẹ sọ ká mọ lọ bí dé pé mo ò lè sọ pé àlàáfíà kan máa jẹ́ ti yín à ń sọ pé sàlámàlékún sí ọwọ́ afẹ́ ìwé tí ó ẹ wo bí ìyá yẹn ṣe múra tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa sì ń bẹ sí pé ẹ bá fẹ́ jẹun nulẹ̀ yóò sọ fún ọ̀yá tàbí bàbá pé ẹ̀dùjú ẹja gbàdúrà ẹ̀yin ìyá ọba máa wò pé á ah, ọmọ yẹn ẹ̀kọ́ tí ń kọ́ gbogbo ẹ̀ ló yé ń lòdì ó dàgbà wọn ti ń kọ́ wọn pé wọ́n bá tó fẹ́ jẹun wọ́n tó tàdúrà ti ń kọ́ wa nulẹ̀ èyí ti dà o lọ́mọ ọba máa sọ pé lóko ẹ̀yin ọba máa ṣe àmì àmì bò èpè nìyẹn dípò ká pọ̀ bá ń pè nǹkan ẹ̀mí wàhálà ò ti tètè ó jẹ́ gbogbo bí wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ máa sàmì ìyẹn o pé lóko jésù bàbá ti bẹ̀ nìkan lọ́run bàbá wo ní bẹ lọ́run ọlọ́run yìí ṣe bàbà àlá ọlọ́run yìí ṣe bàbà ṣùgbọ́n àwọn tó yí wọ́n gbálẹ̀ pọ̀ láwùjọ wa àwọn mùsùlùmí náà ti gbádùn ìgbóná bá sọ pé ìdílé ọ̀nà àwọn èèyàn ah, èèpè ní sẹ́fọ̀n àbọ̀ ọmọ pípè ní ipò ká pọ̀ ọlọ́run à ń pè nǹkan ni wọ́n náà wà tún ṣe ìmẹ̀ ọ̀ gbádùn wọ́gbìn tó jẹ́ mùsùlùmí ọ̀ gbádùn lèmi ọmọ á tún ṣe àmì lórí àmì kí ni ọ̀yẹ́kẹ́ sọ pé ọ̀tẹ́ náà bá wí èpè ìwọ́sẹ̀ yìí ó yà wá sàdúrà abẹ́ rí inú mọ́tò ni bí kò sẹ́lẹ̀ omi bá gbà dá àwọn ẹgbẹ́ ni pé ìyọ̀ lè ní pé ẹ̀jẹ̀ Jésù kọ́ bá wa bó ẹ mọ́tò yìí à àṣìṣẹ́ǹsì nù ẹ̀jẹ̀ kẹ̀ ọlọ́wọ́ bá jà ogun tẹ̀jẹ̀ o ẹlòmíràn ni pé ìyá gbogbo àwọn tó ń gbé ní fáyà kí ni ó ṣe kí ni à kí ni ó ṣe dáhùn ní mọ́tò ìwọlé ọ̀ ṣùgbọ́n wọn ò ní mú wọn fẹ́ máa ṣàtọ̀ ti gbé sí wọn lẹ́nu àwọn oníyẹn náà tún máa fi àmì tẹ́lẹ̀ kẹ́ bá ń ṣàdúrà ẹ máa ronú sí ohun tí wọ́n ti ń ṣe kẹ́ tó ṣe àmì sí kí gbogbo àgbẹ̀ ẹni tí ń ṣàdúrà ló jẹ́ fàdúrà ní oṣù èpè pọ̀ nínú tẹ́lẹ̀ mi èpè tó lè pa àdúrà yìí o tó lè ṣe àmì ronú sí ohun tó wù yẹn tọ́ sí mi kí n ṣàmì sí rá kí ni gbọ́n bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́dọ̀ gba àmì ronú sí ohun tí ń yí o tó ṣàmì torí lomi ń bẹ tí wọ́n mọ àdúrà sí nígbà wọ́n bá ti ṣe gbogbo ohun tó ṣe látòyìn àdúrà ọ̀kan náà ló ṣe àdúrà ìyọ̀kẹ́ náà ló ṣe fún wa pé má jà ara burú ọ̀sẹ̀ ò gbogbo yòókù ìpè lọ́sẹ̀ òun yóò wá sí ìfipílẹ̀ tó fi jẹ́ pé ọmọ àásọ ọmọ àásọ nítorí òun wí fún wa pé kó ṣe gbé ní èmi ẹgbẹ́ rẹ̀ yìí àlẹ́bí ọlọ́run bá lọ́sẹ̀ jẹ́ sí ìyà táwà èyí wà dùn láwà pé ọlọ́run láàbù tá bá ti pè é ó ti dìbò ó ti dìbò òun ní tó bá tọ́lọ́ bá fẹ́ darí làákàyè rẹ̀ ọ́ darí ẹ̀ tí ọba ti fẹ́ darí rẹ̀ òun yóò ti mọ̀ pé tó ìlànà ẹgbẹ́ lọ́yàtọ̀ ìlànà ẹgbẹ́ ti yàtọ̀ kò sí wàhálà ń bẹ kò sí wàhálà ń bẹ ló jẹ́ pé tá a bá wà nù mú tó lẹ́nìkẹ́ kí àdó àwọn ọ̀rẹ́ jẹ́ lẹ́sìn bí ó ṣe tán tí wọn náà wá mú ìlànà ìgbé wa tó jẹ́ lánà ẹgbẹ́ ìṣòro ìṣègbè ọ̀nà wọn á náà pé kódà kó fi àdúrà bá wí ọlọ́run má jẹ arógun ẹ̀jẹ̀ ní wútò yìí o ògùn bá rí lọ́wọ́ ẹ̀jẹ̀ kó bo ogun à ah, irọ́ o àánú yọ ọlọ́run ọba là ń nínú wútò yìí já gúnlẹ̀ láyọ̀ má jẹ ẹ̀jẹ̀ má jẹ ah, náà ìtẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nídọ̀ olóhùn fúlàlà mẹ́rin kò ẹlòmí ọ̀mọ̀ ẹlòmí òwúlẹ̀ mọ́ ọ̀gẹ̀ ṣùgbọ́n sàdúrà yorùbá kó ní ohun tó ń kálukú bá lọ ọlọ́run já rí o tọ́ba yìí pé bóyá à ń lọ owó yẹn lọ tútù ọlọ́run já rẹ̀ ọ yá o àwa náà táà fi ń lọ má jà ogun ásídẹ́ǹtì o má jẹ́ kásídẹ́ǹtì o ṣe kò ń gẹ́ wa ó yẹ ó sàmì àdúrà gidi ló ń ṣe yẹn tó o tẹ̀ nídìí pé kí n kó ìṣesọ́gbọ̀n gbá ọ̀ọ́lá gbogbo ẹ̀ lọ́mọ aláwọ̀ láwọ̀ láwọ̀ kọ́ta ilà bìlà ó dà ibi tí èsè mùsùlùmí ẹ̀ mọ̀ ìlà àhàwùlá wọn náà kó wọ́ọ̀tẹ̀ ilà bìlà gbólóhùn yẹn lásán ó ti kọ́fà gbogbo ohun lórí ó ti sọ ti sọ kọ́fà rẹ̀ látọ̀tà wa sọ gbogbo eléyìí ni ẹja kọ́lẹ́kọ̀ọ́ níbi yòówù tá a bá bára wa ẹlòmíì ń bẹ lẹ́nu iṣẹ́ iṣẹ́ ni tọ́jọ́ ga rẹ̀ èyí ó kẹ́ni sọ fún pé ní sàdúà fún wa wọ́n ló dáhùn kìkì ó ti fún ọ lásìkò wọlọ́wọ́ máa ń jà lùpẹ́ ó ti bẹ̀rẹ̀ ìdájú méjì wà àti ọwà mẹ́ wà àti ọwà mẹ́ kódà wọ́n sọ fún yóò gbogbo ẹni tí mo ti nú wa ọlọ́njọ́ lè pọ̀ sílẹ̀ o fún yàn ó tàbí kódà kan máa rẹ́yìn jọ yàfá ọ̀dà mi tó gbogbo yẹn náà lọ́mọ fọ́tí ọ̀dà gbogbo yẹn lọ́mọ fọ́tí ọ̀dà tó yẹn ọkàn yẹn ó máa sọ fún pé kíní yẹn ọ̀dà ṣùgbọ́n agídí tàbí bó ṣe fẹ́ràn rẹ̀ tó kò ní jó lè sílẹ̀ àbẹ̀lọ́hùn kọ́lọ́hùn bọ́ sànù wa ẹjẹ́ adóhùn bíi nígbà tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á máa ṣàlàyé nípa bàyá ní rẹ̀ nímọ̀ lòdà máa wọ̀ sí ìwà ìfọ̀kàn hàn tó bá ti sọ lọ ta ló níbi yìí. báyìí wá ni àbí yóò dà wọ́n. ìyẹn yasọ lẹ́ẹ̀kan ẹ̀yọ́ sálọ̀ aláwọ̀ ti padà ní. ẹ̀ ẹ̀ ló Ah, irú àwọn fatuwa wò ní alẹ́lẹ́ tọ́tà sí fatuwa ní gbogbo eléyìí bí ẹ bá tẹ̀ síwọ́ ló fi so yóò tún tọwọ́ sí yóò tún tún ọwọ́ yẹn bẹ̀rẹ̀ bàbá yẹn pé bí ojú ló dé lọ́gbọ́jú lé so yóò tún padà sọwọ́ tó ti yé tó bóyá ohun tí ẹnìyẹn fẹ́ sọ ni pé tí iṣu àsòwò dá ti ṣẹlẹ̀ sí yẹn ní pé lẹ́nu gbàtà gbẹ̀ ṣíṣe wá sí i káṣọ kó síbẹ̀ wọ wákàtí kàwé bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ kó ń tọ̀ ti so iṣó two thousand lẹ́nu gbàtà gbẹ̀ iṣó two thousand ló ti so ń jòwó ẹ̀ ẹ̀ pé iṣó àṣọ òdánù ìyẹn ni pé ó ń tọ̀ ọ́ sàlùwà látàn yóò sọ èsì tán yóò tún so ọmọdé jèrè sàlùwà látàn ó ní kó wọ́n dìde báyìí ó tún so ó tún sàbà láti ó ní kó wọ́n dìde kó fẹ́ wọ́n lọ́ọ́ ó tún so gbogbo ògbà bí tí èsì èsì débi ìwọn ara títí ń so ó ti dà rẹ̀ sí la ó ti dà rẹ̀ sí la irú ẹni bẹ́ẹ̀ kọ́kẹ́ sàlùwàlà ọmọ àti wọn òdìyẹn ti dà rẹ̀ nù èsì gbóso lẹ́ẹ̀mẹ́ta kódà kẹ́kẹ́ gbóso mẹ́lẹ́ẹ̀mẹ́wàá kọ́lọ̀ sàlùwàlà sí ẹ̀mí ìwé ìdí ìsàárẹ̀ ó ṣeé ṣe bóyá ohun táwọn èèyàn bẹ̀ ń pé lọ́ọ́ yàgbẹ́ lọ́ọ́ bá yàgbẹ́ sóyè owó yóò dínkù ó tún wá yàgbẹ́ tẹ́ ìṣòṣòṣò tẹ̀ bẹ̀rẹ̀ pẹ́ eléyìí ti fẹ́ dà rẹ̀ eléyìí ti fẹ́ dà rẹ̀ ṣùgbọ́n tí ọba ti dé báyìí ní ọba ti ń sún èèyàn máa lọ sọ́lọ̀ rẹ̀. náà lásọ tó bá ti dà rẹ̀ bí ẹgbẹ́ obìnrin tí ọ̀dà mọ́ náà bí ẹgbẹ́ obìnrin tí ọ̀dà mọ́ bó jẹ́ pé yẹn ó jí náà o gbogbo ohun táwọn yẹn ó jí náà o. kọ́dà òun a máa sọ pé ọlọ́run má gbèrú ẹ̀ kó wa tó ti yé kọ́lọ́run má ẹ̀ wa kí tún èèyàn pọ̀ lápọ̀jù àti kó má so rárá àárẹ̀ lóye ẹni sọ fún ẹ̀kọ́ wọn máa rí pé èdè ó so àlàáfíà ni kéèyàn so so bó pé àwa Yorùbá alẹ́kọ̀ọ́ tó pọ̀ alẹ́kọ̀ọ́ tó so ọ̀gbọ́n máa ń bẹ́ẹ̀ pé àáfojú òkú òwò níbo mi bẹ ẹni tó sóyàn gan ni wọn máa retí pé ẹ kí òun tẹ ẹ bá wá kì í ó lè máa bá ẹ jà àti ẹ fẹ́ràn mi mo sì so ẹ bá mi dúpẹ́ fọlọ ẹ ò pé ọyàtọ̀ sí ibi ibi wá bí ọyàtọ̀ sí ẹ náà bá so yóò tún wẹ̀yìn lọ́wọ́ ẹ ah yóò sí àwọn èèyàn sí ń bẹ ọba àti ẹni gbẹdẹgẹ tó wọ ọ ah sọ yóò lọ sábà bọ̀ ọ́ sọ ìdúgbò

jẹ́ pé lọ́dọ̀ àwọn sàádé wọ́n ní pé àwọn ọ̀ka ẹnìkan ní kéèsì lójú ayé àwọn nínú mùsùlùmí àfẹnjẹ́ ọ̀bà kí ọ àfẹnjẹ́ òkè ọ ìsìnkí ni lọ́dọ̀ àwọn ẹnì pé lọ́dọ̀ tí wọ́n ń bí yìí kọ́dà òun gẹnu sálámà ọ̀yọ́ tó dùn jù ọmọ sálámà ọ̀yọ́ sálámà ọ̀yọ́ kò sí kéwòn káàbì nǹkan pé àwọn fáwọn sàádé láyé o àwọn ò rí wọn ẹni wọn máa ń pè ń kéèsì rí wọn ìjẹ́ pé kò fi pé tí wọ́n sọ pé àwọn ikú di kèfèrí òkè wọn àkídà yé wọn gbogbo ẹ̀yẹ wọn wọn mọ ọlọ́run balẹ̀ yọkan ṣùgbọ́n kò kírù yòówù yẹn ló pàtàkì gan yọ house of the ọkọ lọ́wọ́ ẹrú jẹ́ pé rí bá lé wọ́n sáré pé wákàtí mọ́ra àwọn yẹn èyí ń kì tí ó bẹ̀rẹ̀ ti wó náà lámọ̀rí rẹ̀ ohun tó ti wó pọ̀ ohun tó ti wó pọ̀ náà lámọ̀rí rẹ̀ torí pé tí wọ́n bá sọ fún yẹn pé tó tó bá dé aṣọ rọ̀ kí ó àdíkèsì tí wọ́n kọ́ wọ́n ní gbogbo àdíkèsì tó kó lọ́wọ́ ni kí lè yàn ó ṣe kọ́dà lọ́ba fẹ́ nàmínítì yàn nàmínítì ẹ̀ tọ́ ọ̀bẹ ṣe ní lọ́wọ́ kọ̀sára tí wọ́n lè dé mọ́ nàám tàdébẹ̀rẹ̀ abadébẹ̀rẹ̀ ọ̀dọ́ ọmọ yìí ṣe ẹni tí ọba débi ẹni tí ọmọdé ọba débi ẹ̀wò yà bọ́ sí máa ń ẹ̀wọ́ bà lẹ́gbẹ̀ẹ́ kejì lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn sọ́jà tó wò ó ju wọn ni òfìlà wọn ti gọ́bù ti gọ́bù ló ń jẹ mẹ́ ó ò lè rójú wọn ìlà wọn bíi ìlà tí tó ikú ti ṣe ewé tí ó lè jẹ mẹ́ ọmọwú àwọn jíjìn bóyá ibi tọ́mọ̀ ọ̀gẹ́ ni ò lè mọ̀ kó mọ̀ wọ́n wá wà lọ́tún wọ́n wà lọ́sùn èyí ti pé bọ̀n ìbọn àwọn ọlọ́pàá ń bí inú wọn gbé lọ́wọ́ ọ̀rọ̀ oríire wọn lásìkò rọ́bà tó wọ́n wá ní pé jáwó tàbí kéjì ọ̀rọ̀ rẹ̀ ìwọ náà wàá mọ̀ bó ní lọ́wọ́ wọ́n gan jẹ́ ní débẹ̀ ọlọ́run bá ti sọ fún wa pé hmm, nǹkan àkọ́kọ́ àlejò sọ pé awọ́lùmọ́ yọ̀ nǹkan àkọ́kọ́ táwọn kọ́ béèrè lọ́wọ́ ẹrú ọ̀pẹ tí ọba kí mu ó ti gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ bì náà lọ́dọ̀ ti gbé ọmọ nàìjíríà ni ọ́ àbí ìbẹ̀rẹ̀ lágbèrè máa bọ̀ wọ́n mú sàdúgbèsì báyìí lọ́wọ́ sàdúgbèsì táwọn kọ́ fẹ́ jẹ́ ìsọ̀láàtọ̀ rẹ̀ níjọba ìdàlù ìyàmọ̀ ọwọ́ àti jákujáku kò mójútó gbogbo àlámọ̀ yìí wọn ò ní tẹ́sí yókù mọ́ tó ń jẹ́ pé àlẹ́bí ni pé ìdá sọ́lá hàtì tí mò rẹ bá dà sọlá àṣà èrò àmàlẹ bẹ́ẹ̀ yóò kún ọdà yóò kún ọbẹ máa wò lọ wíjú èrò àgbà tí mo ti dára àwọn yóò kún náà ti tètè wáyé dá fásádà tí mo yẹn bẹ́ẹ̀ bàjẹ́ fásádà sá èrò àmàlẹ gbogbo sẹ́yìn kún ni wọ́n bàjẹ́ tó ń gbé pa àwọn tí lóhùn báyìí pé kí ni báyìí ìgbòkú owó máa wò yóò náà lọ ìbí ló fẹ́ ṣe bí àwùjọ ní ti máa ń tìyàn lójú pé kẹ́nìkan sọ fún òun gbá ẹ̀ ọ̀wá ṣeun lẹ́yìn àtàmúnìkà ń fi bí para rẹ̀ ni kí wọ́n tó débi àwẹ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ ẹ̀jì ọ̀nà ẹ̀rẹ̀ jì gẹ̀ èyí bá àwẹ̀ lọ́tẹ̀lé òun òun kọ̀ àwọn ohun tó tẹ̀lé òun tún bẹ kó tó di gbówó débi àwẹ̀ àwẹ̀ lọ amójútó tó tó bá yẹ òkírun wọ́n bá yẹ débi èyí tó rí pé red pen ni wọ́n bá ń bẹ̀ láyọ̀ wọn ò jẹ́ ní débi wọn ò ní débi tìyàmù rárá tí wọ́n ti rò pé nọ́ńsẹ̀nsì ní tàbí méjì ló ń gbélé wọ́n lè láyé má sálẹ̀ làálà tó àpèjúwe tó bá láàká ìwà múlamúwa o ọlọ́run bá mọ méjì ọ̀gbìn àti àmọ̀ tó ṣẹlẹ̀ tí ò yé àwa tó jẹ́ pé ọ̀mùsínà alifasana fifty thousand years èyí à ń kẹ́jú kọ̀sọ́wọ́ à ń kẹ́jú bẹ́ẹ̀ fifty thousand years ni wọ́n èsì ìdájọ́ fifty thousand years ilé ayé àlàyé fún wa ń jẹjọ pé gbogbo wa láti bàtà ọmọ ìdá dámọ̀ ti ń lòsèlú tá dámọ̀ ti dáyé yìí àwọn tí wọ́n ń rẹ́kọ́ọ̀dù ẹ̀ àwọn bóyá òdodo ni o kò sí ìwọ twenty thousand years ọ̀sẹ̀ jẹ́ twenty five years twenty five thousand years ní pé ìlàjì ìgbà tọ́lọ́wọ́n ọbọ̀ ó ti ṣe ìdájọ́ níjẹ́ òwe ìdájọ́ àwọn tòló jẹ́ púpọ̀ sí bá ń kẹ́jú pé ìkẹ́jú ò sí mbẹ́ ṣé tètè wá tẹ́kì tèmi àbí ọjọ́ méje náà láì tẹ́kì ọ̀dà bá ṣe tẹ́kì ọ̀dà bá ṣe tẹ́kì àyọ̀ wọ́n ṣe kè fínífíní fínífíní ṣé kó wọlé ọmọ pé ah, wọn ṣàbùsí ẹ̀ ìtọ́ rẹ̀ já sí ni ìtọ́ rẹ̀ já sí ni ó tún wá ní ìpele iná ní ìpele àlùjẹ́nà ní ìpele bọ́ọ̀wọ̀ àlùjẹ́nà gan ó tún ní ìpele tó ń lọ ṣé kó wọlé ọmọ pé ah, ìpele tí wọ́n lọ yẹ ọ́ náà ni òun ti kọ́ sí pé ibi tí ìtọ́ rẹ̀ ni o hundred ni hundred ìpele ní àlùjẹ́nà hundred to hundred àárín ìjọ pé ká máa tọpẹ ọlọ́run ọba lórí jẹ́ ní tó fèrè dáwọ́ torí kò wúlọ òun ní ìpele rẹ̀ ga jù lọ dáa jù gùngùn lọ́wà àárín gùngùn iná lọ́wà òun lọ dáa jù nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́dá o èyí ṣe ọ̀rọ̀ ìṣẹ̀mí ilé ayé pé wọ́n gbé mi sáfẹ́ ọ̀rọ̀ káyọ̀ kan ní ìṣẹ̀lẹ̀ ìyá ilé ìgbẹ́ńgbẹ́ńgbẹ́ ìjọ ọgbọ̀n ọwọ́ ọdún tọ́lẹ̀tì lọ́sẹ̀ lọ yàgbẹ́ kọ́dà fún ti pé jì ní ọ̀tá bà fún ṣùgbọ́n jọ lọ́pítà wíyẹn kò sí ìgbẹ́ òní yàgbẹ́ lè ní bọ́ọ̀tọ̀ tí wò kéèké tá a bá fẹ́ sọ wọ́n ṣe máa bọ́ sókòtì ó ṣẹ̀ṣẹ̀ máa gbé títò tó wá àní òsítọ̀ láti jẹ nínú kò sí èlé ìfọ́ yàgbẹ́ ó sì máa jẹ ohun tó wù ọ́ kì í ṣe bọ́ọ̀bẹ̀ bọ́ kí ṣèyàn dání rẹ̀ tọ́ba kẹ̀tì gbogbo ohun tó wù ọ́ jẹ yóò sì bọ́ọ̀bẹ̀ kódà òní ìfẹ́ máa mọ fọwọ́ mu àwọn nǹkan ẹni máa bọ́ sẹ́nu fúnra rẹ̀ fúnra rẹ̀ ni wọ́n máa ṣe ìdèdè ẹnu rẹ̀ ìmáa fọwọ́ mu báyìí ìnira ni ọlọ́run gbèsè já mú ní ẹ̀ àwọn ìjọba ń àwọn kẹta ń sọ so tá a bá ń sọ̀rọ̀ pé wàá tó nǹkan tá a máa sọ̀rọ̀ kò sí dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kò gbọ́dọ̀ ní wọn ò gbọ́dọ̀ jà túká o kò jẹ́ pé nínú kí ẹ gbọ́dọ̀ dùn pé òbí mi kú lóye o nígbà pé ìlọ gbọ́dọ̀ wọn alihamudulilayi ẹ gbọ́dọ̀ jà túká èèyàn gbọ́dọ̀ máa sáyẹn pé wọ́n yọnu èyí tó yí dọ̀ lọ́ọ́ rí èyí dọ́dún wá dídẹ́yìn ọ̀sùn àtúnyìí náà ọ̀ṣọ́tòbó ní ìṣòkòtò ìmọ̀ ìyọ́nà ọlọ́run ń bẹ̀rù ìyọ́nà àwọn òbí méjèèjì ìyọ́nà ọlọ́run ìbínú rẹ̀ ń bẹ̀rù ìbínú àwọn òbí méjèèjì ẹgbẹ́ tó wáyé fún bá ń bínú sí ọ òun tọ́lọ̀ wọn bá mú fẹ́ẹ́ni àwọn kẹ̀kẹ́ ní ilé rẹ̀ wọ́n tàbí pé àwọn kéde bọ́ọ̀lù wọn bá fẹ́ pé kí o ṣe fáwọn òbí ó ṣe ọlọ́run bá ń bínú ọlọ́run bá náà máa bínú ọlọ́run bá náà máa bínú ènìyàn já láàrin àwọn èèyàn àtòkíyàn lélẹ̀ má àwọn akáàrin rà wọn kódà kọjá pépè kódà kọjá pépè èèyàn kí tayọ ó máa sáré pé ìwọ kú kó ọ̀nà ń máa sọ ń sì máa wá ọ̀nà ọlọ́run lè tara ọmọ lóòótọ́ bẹ́ẹ̀ náà wà bàbá ọlọ́run ṣùgbọ́n kéèyàn kẹ̀ fi wọ́n lẹ̀ tàbí gbogbo owó wọn ti wáyé sí wọn ìyẹn ní ọ̀rọ̀ náà ti gbà ó ó ní ó nípa nínú kẹ̀mí ayé yẹn àwọn òbí yẹn nínú owó ń sọ ọlọ́run ó sì lè fi jẹ́ pèsè wípé ìyá rẹ̀ tó tó kọ̀ pọ́n jú bá ọbẹ̀ lọ́run bá kó ìṣe ọ̀dọ̀ ṣàbẹ̀wò rẹ̀ ọlọ́run sì fún yọ̀ǹda ó débi ọ̀fẹ́ máa wá kó jù lọ́dọ̀ ọlọ́run bàbá yìí ọlọ́run bá ní kàlùkà ètò máa tàbí kàfẹ́ ọ̀ ètò orílẹ̀-èdè àhọ lè wá fẹ́ gbé fún àníbi ìbú ẹkún àwọn sáájú ọmọ ń tún jẹlẹ wọn fẹ́ gbé jẹ Ọlọ́run bá ń ṣe fún mi àwọn ìlú ẹbí ṣe fún mi níjọ Ọlọ́run tó kílé pa ń lẹkùn ayọ̀ kó ń ṣubú ní àwọn olè máa rẹ ìfún tí bá fi ń pọ lẹkùn ìjọba ìbá ìwé yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run fún ìfẹ́ lọ́tẹ sàárè ìwé òun wọn ti fún yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n bí wọn débi wọn máa tàdó àkú Ọlọ́run bá kọ̀ Ọlọ́run bá kọ̀ ibi tí ìlú ìsọmọ tọ́lágbára dé tọ́lágbára dé torí jẹ́ pé àgbọ̀dọ̀ gbé kí okùn wọn já láàrin wa tóbi wa máa mọ̀ ká nìyà gbogbo báyìí ó kálá mọ̀ bí ọ̀rọ̀ lóko tóbi yẹn bá wà jẹ́ pé ìlú mi lè ń wà bí yẹn wà níbi mi bọ́ ọ̀bá lè lọ ọbẹ̀ ọmọ akọ́ ọ̀nà lè wà ó lára yín òní ìyẹn tó ní ó ń bẹ lọ́rọ̀ yín ẹni gbẹ́gbẹ́ ìyẹn àmì ó hà ọwá bó ti jẹun àtọ̀ wípé òun ní sábà bí bó ṣe ń lò tẹ̀lé ayé ohun tó bá ti fi tẹ̀lé tẹ̀lé káàdó àfọn ó ti kò bẹ̀rẹ̀ gbogbo ohun tó ní kọ̀ọ̀kan wá ń jẹ́ lónìí àdó àwọn òbí wa ti kò ó wà lára ohun tá a jẹ́ lónìí bẹ́ẹ̀ náà wàá rí téèyàn bá jẹ́ nìkan tó yẹ pé ó sì fi fún ọ ṣépè fún yẹn ẹ̀mí wọn bẹ̀rẹ̀ kò ti fẹ́ ṣe é kódà pé kí ohun tọ́wọ́ bá kádàrà ni pé ẹni gíga ni ọ́ gíga rẹ̀ ọ́ láàyè náà tó bá jọ wà lẹ́yìn látara òkú pé pé omi látara òkè òbí ṣe ló fi jẹ́ pé ọlọ́run bá fi káwọn òbí náà lẹ́kọ̀ọ́ pé kí wọ́n máa ń sọ́ra láti máa tókè àdúrà tó fún àwọn àgbẹ̀ èyí tó máa ń nípa lára ọmọ ọlọ́run sọ àmọ́ mẹ́sàn-án mẹ́sàn-án. Okay. Uh... tó bá jáde rẹ̀ ní five five tó a ti fọ lórí ẹ̀ka ìpè tó bá ti jáde rẹ̀ wọlé bí àwọn àyè ìgbé táyà ti máa ń gbé tó kájú àwọn àyà kan. ìgbàgbọ́ ṣe ìwúlẹ̀ sí ìjọba ti wọlé tá a lè fi wọ́n dé ìkẹ́ni ní àti agbọ́dọ̀ fa àwọn àyè kan lẹ̀. a gbọ́dọ̀ àwọn àyè kan lẹ̀ ṣùgbọ́n tiwọn náà ò tí ì wọ́n jù. ǹdẹ́ ìwọ ìgbọ́dọ̀ bá mi o a gbọdọ fọ àwọn àkókò kan lẹ̀ àwọn bàbá sẹ́kùn eh, eh, muhammadu sọ́lẹ̀ ló fẹ́ ní bàbá baz wọn sọ gbèdéke gan pé tó sáà tàbí rúbọ sáà minutes tàbí twenty minutes interval sásìkò táwọn bá sọ pé àtàjà wọlé ní ká tó gbé ní ká tó gbé wá pè ní five fifty three. kódà gbàdé mi jẹ́ ẹ̀dínwó gbẹ̀yìn ní five forty nine ní ìdínwó gbẹ̀yìn ká sọ pé five fifty three báyẹn náà ẹ pé five fifty tá a bá fi fifteen minutes fún five fifty kí ni ọ̀jẹ̀ ṣe ó fa sọ táyà pé five fifty three yẹn ni táìmù ni wọ́n máa jẹ́ tá a bá fi twenty minutes kún five fifty táìmù ni wọ́n máa lọ jẹ́ tó ló jẹ́ fáwọn táìmù tó yẹ ká máa lọ sùn six oh five six seven six ten kódà táàtù kí tẹ́tà ìgbésà ò tí ì mọ́ ni táàtù kí tẹ́tà ìgbésà ò tí ì mọ́ tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn oore lọ́lọ́run bá ṣe fáwọn alákòókò tiwa yìí àwọn bàbá wa ti jẹ́ pé àwọn ti fi táìmù sí lásìkò tiwọn aago mẹ́fà kún ìṣẹ́jú mẹ́wàá táìmù tí wọ́n kì náà táìmù tí wọ́n kì í àwa ní ìyàtọ̀ sí gbogbo wọn gbé wáyé tá a bá jáde lọ láàárín àwọn àwọn àjáìb ní Egypt wọ́n máa ń kírun ṣubú ìlú tó tẹ̀lé tá a lè kí lọ́dọ̀ tí wọ́n láyéláyé ní ṣubú ṣubú wọ́n kì í ní fifteen to three àwọn tá a bá láwọn ọmọ ní Egypt àwọn àkókò kan ní kí n gbogbo àkókò àwọn àkókò mi bẹ̀ tẹ́ pé after three ni ọ̀jẹ̀ àwọn àkókò mi bẹ̀ tó four ni ọ̀jẹ̀ òní ìtọ́jẹ́ pé ọ̀jẹ̀ pé after five bẹ́ẹ̀ bá lọ àbújá sálẹ̀ nítòsí wa bíi àbújá mo ti wà lábújá rí tó pé ten to five la fi ṣubú ten to five lábújá láyéláyé àlẹ́ ti bí kò sí àsìkò tásù bá wọlé lọ́dọ̀ ní lọ́dún sálẹ̀ ní wa bíi ní ten to five láyéláyé wọ́n lọ́dọ̀ tí wọ́n á sì kí sábà yìí ilé ó ti mọ́ tó lọ sọ̀gbọ́n wa ń sàǹfàrà ń táìmù kan sàǹfàrà yẹn sọ táìmù tí wọ́n fi ń ṣe é sáàkù yẹn tí ẹ̀ bá ti tẹ sáàkù di four thirty tí wọ́n máa ń ṣe yẹn báyìí alọ́ kiri kiri kọ rẹ̀ rákàtí nípa rẹ̀ rákàtí nípa jẹ́ fifteen to five agbèwòdò fifteen to five agbèwòdò so nígbà tí ó báyìí di five oh five àti kí wọn tán five ten ilẹ̀ ti mọ́ tí ilé o ti mọ́ síbi tí ò ní bí five ten bọ́lá wọn bá ti ṣe gbogbo àwọn àwọn àyè kọ̀ọ̀kan nìyí bẹ́ẹ̀ bá wà ní mọ̀dínà tó wà mọ́kà yóò máa rí i pé táìmù tí wọ́n ń gbéhùn dó ní mọ́kà ó yàtọ̀ sí táìmù tó ń gbéhùn dó mọ̀dínà kí ni mo gbà lérò gangan ni pé tí wọ́n bá gbéhùn dó níbi two six níbi méjèèjì yóò máa rí i pé two six tó ń gbéhùn dó bíi ilẹ̀ ló ti sú yìí eléyìí sì ni òun ló ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí tó wọn ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí nígbà mo fi lọ sí báwọsí lẹ́ńdà tí mo lọ bá ṣe tá a bá kírun ṣubú ìtẹ̀ ìṣẹ̀ṣẹ̀ máa ń jí àwọn ará ilé mi pé ọyẹ dìde dìde dìde àwa ti kásù bá ọgbà ah wọn ẹ lẹ ń gbé àzàlágbà ẹgbẹ rẹ lórí mi rì àwọn òsì kásù bá ti wọn tún ṣe lẹ́jọ́ rẹ wọn tún ṣe lẹ́jọ́ mọ́gúbì tá a bá ti mọ́gúbì ní táìpù ní same time ní làjọ ń lò àwọn òsì kí mọ́gúbì wa ní system ìgbà òjì tí mo lọ yìí system àti kí mọ́gúbì. So ta lè fi mọ́gùnmí ní sísẹ̀ níbí tó lè fi ló jẹ́ pé èé ṣe aago gẹ́gẹ́ láàmà táìmù wo ní tó lọ́kàn táìmù wo ní tó ọ̀bá yẹ pé bóyá ọjọ́ pé five o'clock ní tó àìfún náà ní gálọ́ọ̀sì ṣòwò tẹ̀ pàrọ̀ ti pé lè tó omi tó oore tọ́lọ́wọ́n bá tún ṣe fáwa fún tayọ oore tọ́lọ́wọ́n bá ṣe fáwọn àwọn oore mi ń bẹ tọ́lọ́wọ́n bó tún ṣe fáwọn ọmọ tiwa tó yàtọ̀ sí ìṣe ó ṣe fáwa tó ti yé tó jẹ́ pé kí ìjọsìn tí wọ́n tún lè tún fi já rọrùn ju tiwa lọ àti kíyèsí lónìí pé ìjọsìn tiwa rọrùn ju tàwọn bàbá wa lọ lọ́nà ìtọ́pọ̀ tó bá wọn tó jáwọn lè mọ́ mú wọn tó bá ti káfájà àtẹ́yìn sílọ̀ o ti gbọ́ sórí ọ̀hún nẹ̀ ebi tí wọ́n bá jí láyé ló ń jẹ́ wọ́n bá ń ṣe máa mú fún wa èèyàn fẹ́ lè máa rẹ́rìn pé bó lẹ́ já ń ka pé ó mú wa yìí ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ahadu aláwọ̀ sámọ̀tò lámúyẹ̀ dídí ọlámùyẹ̀ lálí ọlámúyẹ̀ wọlà ó kófó wá ní ahadu lẹ́wọ́gbó lọ́sẹ̀ ń fi náà àfáànú wọn nù ọ̀sẹ́ni tó túmọ̀ ohun tó kéyẹ ọ̀sẹ́ni ọmọ ọlọ́run bó ti gbà torí pé wọ́n fi ń ṣèjọ tí wọ́n mọ̀ lọ́dọ̀ ọlọ́run bá wọn fi ṣèjọ sí ká ní wọ́n mọ nǹkan ẹ̀mí àwọn lọ sí wọ́n lọ tún ṣe nǹkan ẹ̀mí tọ̀ nítọ́lọ́run bá ti máa mú yẹn ṣùgbọ́n ohun tó mọ̀ nìyẹn ọlọ́run bọ́ gbà ṣùgbọ́n ọmọ àwọn sóra tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ rárá torí pé wọ́n ti gbé kalẹ̀ nínú súnà ìrúkọ kan kí làwọn ra lè ké kí làwọn ra lè ké kí làwọn sọ bákan náà àti gbọdọ̀ àwọn èèyàn la àfàkánà àǹtàyà mọ̀á sọ fẹ́ fìtí náà àwọn èèyàn ni rẹ mọ̀á ó ti tọ̀ ọkà sóra báyìí ọkà sóra wà láìlì shams ọdúnhà ń tí ọlọ́run bá náà lọ sọ àdìsí yẹn ò mú nǹkan kan wájú pé tẹ́ ẹ bá ń kírun fún àwọn èèyàn ẹ má náà yẹn la tọ́ ọ bá ń dáhùn tiẹ̀ kí fún àbúrò àti òkú fún rẹ̀ bí orí ọ̀rẹ́ pàdé so káwọn èèyàn ó lè jẹ́ nìkan tó yẹ pé torí pé bẹ́ẹ̀nu àwọn èèyàn ẹ̀yàn darúgbó bẹ́ẹ̀nu wọn aláàárẹ̀ bẹ́ẹ̀nu wọn sọ́ọ́hìbò lè hájà bẹ́ẹ̀nu wọn èèyàn fẹ́ gbé fún ní bùkátà tó fẹ́ gbọ́ òun yẹn ní dáadó ó kì í tán ló ti lọ́gbọ́ bùkátà rẹ̀ bí ẹni ogún jẹ ká nẹ́ni tó o gbégi tó dé àkọ́gbọ́dọ̀ ti tayọ fifteen minutes wọ́n kí wọn mọ́lẹ̀ òun ó fi forty minutes wọ́n dáná sunlé ó jẹ́ dáná sunlé sọ gbogbo àwọn kẹyìn wajen don bi su wani kalan hamdik ashada la ilaha illa anta